bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad ìjókòtò ní lágbára Ọlọ́run ọba ìtẹ̀síwájú ló jẹ́ lórí ìdánilẹ́kọ̀ọ́ ìtàǹtí ń bá bọ̀ tẹ́lẹ̀ ẹni pé òkú ó ti kú kí ni àwọn nǹkan tó jẹ́ ojúṣe wa tó yẹ ká ṣe lẹ́yìn ìgbà tó jáde láyé tán àyìnlára àwọn nǹkan tó jẹ́ ojúṣe wa tó yẹ ká ṣe ìkíní bẹ̀ ni pé káfọ́ bò òkú ńlójú wálẹ̀ látàrí pé tẹ́mi bá ti lè jáde lára ojú máa tẹ̀lé lọ ni pé níbo ni à ń mú un lọ níbo ni à ń mú un lọ bíyàn báyìí ti wàá fọ́ bọ́ ojú ń tọ́bẹ̀ ilé wá kálẹ̀ yóò kàn máa dẹ́rù ba tèwe tàgbà ni ìrísí nǹkan yóò wà á kò ní í ṣe é rí dáadáa ló fi jẹ́ pé ojú rẹ̀ á fọ́ bọ̀ lẹ́yìn tá a bá fọ́ bọ̀ ní ojú tán ọ̀dà pọ̀ ká fi aṣọ tó bá tóbi gbògàlà ká ìbò gbára rẹ̀ látòkè tèèdélẹ̀ lára rẹ̀ bákan náà kò sí ní tó burú ká kéde rẹ̀ níbàámu síbi Islam bó ṣe là á kalẹ̀ èèwọ̀ ni a gbọ́dọ̀ máa dárin arò a gbọ́dọ̀ sèrèmàǹjẹ́ tí mùsùlùmí tó bá kú tán ọ̀rọ̀ tí ọ̀dà kò gbọ́dọ̀ jáde èèyàn gbọ́dọ̀ máa gbéra rẹ̀ wọ́n lẹ̀ ká máa wá máa sọ ya mọ́rin èèyàn lọ́rùn ibi tó ọmọ tí ń bọ̀ máa níyà mà ni náà lè ń lélè èèyàn mà ti kú ọmọ sunkún bọ̀ láti máa níyà ń gbọ́ dẹ́nà ọ̀nà bí tí òkú ti kú máa lọ́wọ́ abúgagada ayé mi dá o ẹ eh, mo ti sori rẹ o a ọ ya bẹ̀rù ọlọ́run gbólóhùn tó dáa ńlá máa wí tó kù bá kú tán lára rẹ̀ náà bákan náà wọ́n ní tó kù tó bá ti lè jáde láyé gbèsè tó jẹ káyà àṣewádìí talent tó kù ìjẹ lọ́wọ́ gbogbo ẹ̀ ń bá ti wà ní káyà àsanwó fún kódà ń tọ́parọ́ ká tó fún lọ́wọ́ torí pé nafsul mu'min mu'allaqatun bidaylihi hatta yuqda anhu ibi táwa dákẹ́ sí ni pé al-istirja' tó kù bá jáde láyé tán gbólóhùn tó dájú téèyàn kéèyàn ọkọ wí ni pé inna lillahi wa inna ilayhi raji'un bákan náà àdúrà kátó ń bẹ kátó ń ṣe lẹ́yìn rẹ̀ ká wá ṣe ìfaradà nínú hadith òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam sọ pé kò sí ẹrú kan ma min abdin musiba kò sí ẹrú kan tí musiba kan tí àjálù kan tí ó ṣẹlẹ̀ sí tí ó dé nígbà tí mo sì bá ń tọ́ ṣẹlẹ̀ ó yìí ṣe sùúrù àkọ́kọ́ gbólóhùn tó kọ́ ni pé inna lillahi wa inna ilayhi raji'un gbogbo apáta tọ́lọ́n là á ṣe ọlọ́run ló ní wá ọ̀dọ̀ ọlọ́run là á sì padà sí. lẹ́yìn tó wí bá ń tán ó tún wá sí ládùúgbà pé Allahumma ajirni fi musibati ọlọ́run wà là mí wà dó tì mí wà ràn mí sè wà kún mi lọ́wọ́ lórí àdánwò ètò ṣẹlẹ̀ sí mi wà akhlif li khayran minha nítorí lóore jùlọ oore tí máa ń mú ìgbàgbé ní tí ọ̀dà oore tí máa ń mú wá báyàn tí yóò fi gbàgbé rẹ̀ ọlọ́run wò wá sórí bẹ́ẹ̀ wá fi rọ́pò fún mi èyàn ò ní wí méjèèjì yìí ìlà àjàràhù lọ àfikọ́lọ́hùn bá kọ́ la onítọ̀hún ìgbàgbé oore tí ó mú ìgbàgbé wá bá àfikọ́lọ́hùn bá kó ṣe fún onítọ̀hún yín tó lóore ju ń tọ́ bọ́ fún lọ ọlọ́run wá fi rọ́pò yóò fi rọ́pò fún. wàkọ́ọ̀lù àtọ̀rọ̀jísọ́ ọlọ́run bá tó sọ pé يقول الله تعالى maali abdi المؤمن الله ọlọ́run bá subhanahu wa ta'ala yóò máa sọ fáwọn màláíkà nígbà tí wọ́n bá gba ẹ̀mí ẹrú kan bóyá ọmọ èèyàn ni àbí kan náà wọ́n ti ń jẹ́ ẹni ẹ̀sà fún yàn nígbà tí wọ́n bá gba ẹ̀mí rẹ̀ ọlọ́run ni ẹ̀yin màláíkà maali abdi al-mu'min indi irú ẹ̀san wo ló ti ẹ̀ tọ́ tó yẹ kí n san fún ẹrú mi ẹrú mi wo ni ìdá kọ̀bẹ́ tó sọ̀fìyàwó nígbà tí n bá gbẹ̀mí ẹnìkan nínú àwọn ẹni ẹ̀sà rẹ̀ nínú àwọn èèyàn tẹ́ ń bẹ nílẹ̀ ayé tí n bá gbẹ̀mí rẹ̀ tó wá ṣe sùúrù tí ò fara jẹ́ irú ẹ̀san wo ló yẹ kí n sá fún ná bí ìbá ṣe pé kí n fi wọ̀ sínú ọgbà àlùjánnà onídẹ̀ra yẹn ni wípé ọ̀dà pọ̀ kéèyàn ó ṣe sùúrù gbólóhùn tó jẹ́ ó lẹ́nu rẹ̀ bó kú ní tí ọ̀dà jù bẹ́ẹ̀ lọ bó forí sanlẹ̀ jù bẹ́ẹ̀ lọ kódà bó kú ìwà àtòkù ẹ̀ lé ìpàdé ara yín máa wulẹ̀ tán ra rẹ̀ jẹ́ ó sì ń gbára dálẹ̀ náà ní bá fi ọ́lẹ̀ ah wọ́n jọ sin apọ̀ ni wọ́n bá fi ọ́lẹ̀ kan wọ́n jọ sin yín pọ̀ fúnra rẹ̀ lọ́sùn di ẹ̀yìn o ò lè nífẹ̀ẹ́ òkú nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ kí wàá jọ wọnú sàárè yẹn ni pé káfíẹ̀ kan ṣe sùúrù ká sì farada ká lè bá a gbẹ̀san níwájú ọlọ́run òkú ti wá kú báyìí gbèsè rẹ̀ wọ́n ti san gbólóǹtọ́ wa àásọ ntí ọ̀dà àbánújẹ́ kí ló wá ni wípé à ń láti wẹ̀ lẹ́yìn tá a bá wẹ̀ tán á pààrọ̀ aṣọ tí ń bẹ lára rẹ̀ aṣọ funfun á fi sí lára lẹ́yìn rẹ̀ á wà lọ kírun sí lára lẹ́yìn tá a bá kírun sí lára tán á lọ gbé sáré á wà á sin àtàwọn nǹkan míì tá a tún máa tún ṣàlàyé nípa rẹ̀ ẹ jábẹ̀ látòrí nǹkan aláwọ̀kọ́ wujubu taksilihi bókù bá kú tó mùsùlùmí dandan dandan ọ̀ranyàn oníkàwé ẹrú yálà ọmọdé ńlókù ni àbí àgbàlagbà ńlókù ni kódà kó ṣe pé wọ́n bí lóòjọ́ ó sì kú lóòjọ́ náà à ń láti wẹ̀ lókun ìgbà tọ́mọ tó bá ti lè wà nípò ẹ̀dá tá a rójú tá a rórí tá dẹ́sẹ̀ rẹ̀ mà tó kú bí ó kú nù ya rẹ̀ ni àbí ya rẹ̀ ó ti ẹ̀bí tán iná lọ jáde láyé irú àwọn ojúṣe tí ń bẹ fàgbàlagbà ní ń bẹ fún ọmọdé bá nínú bó tilẹ̀ pé nílẹ̀ Yorùbá àwọn àkíyèsí tá a pè wá sí ni pé bọ́mi èké bá kú àìsábà sojúṣe àtẹ̀tọ́ wọn ìsábà ṣe fún un aṣọ rẹ̀ wọn ò ní pààrọ̀ rẹ̀ bí aṣọ àkísà tí wọ́n fi ń gbé ńgbà tára rẹ̀ ọ̀yá wọn òun náà ni wọ́n fi pa wọ́n ra gbẹ́lẹ̀ sùrúsùrúsùrú wọ́n sì ra bùmọ́lẹ̀ bá a ṣe lálẹ́ ni wọn ò ní kẹ́sẹ́ nìkan gbà lè bá wọn ọmọ báyìí o ó kú o wọn ò ní gbé lọ síbi tẹ́ wọn ò ní wẹ̀ fún wọn ò ní dáṣọ síla wọn ò ní pé àwọn èèyàn kí wọn ó péjọ kí wọn ó kírun síla bí wọn ó ṣe pọ̀ níbi pàgbàlagbà náà kírun so lára àwọn àṣe ètò onílẹ̀lẹ́yìn lọ́wà ẹ̀dàkùn ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ọba gbogbo ẹni tó bá ti lè jẹ́ òkú mùsùlùmí pátá ọkùnrin ni obìnrin ni ọmọdé ni alàgbà ẹrú ni àbọ̀mọlúàbí arúgbó ọmọdé dandan ni ká wẹrú ẹni báwọn kódà á tún fi aṣọ sí lára kó tó di wípé á kírun sí la kó tó di pé á sìn ín ẹni tó wá jáde láyé yìí sawa'an kana jasadu kamilan gbogbo oríkèéríkè ara rẹ̀ pátá ó pé ni o àbí ńgbà tí ó tiẹ̀ kú flight ló crash ọlọ́nkọ́ sànú wa o àwọn plane wa ọlọ́mọdé wọn crash mọ́ o yálà ń lo ìní àbí láwọn ìlú mi àwọn èèyàn bá ti ń ṣe ìrìn àjò lórí ilẹ̀ lójú òfurufú má bá ní fisọ́ rẹ̀ sọ wọn bá ní dáàbò rẹ̀ mọ́ wọn. sọmọ tó bá ṣẹlẹ̀ báwọn arórí arápá méjèèjì aríkùn àárí ẹsẹ̀ kan àárí ẹsẹ̀ kejì so a kírun sí ara tá a rí hun a kírun sí la tonti bí o ṣe pé nà a kírun sí la ẹni tí ó bá wẹ òkú ọ̀dà pọ̀ ìkíní kọkùnrin kó wẹ ọkùnrin kóbìnrin kó sì wẹ obìnrin ọkùnrin tó jẹ́ ọkọ ìyàwó tó bá jáde láyé ìyàwó rẹ̀ tó bá láyà ó láti wẹ̀ bákan náà tó bá jẹ́ pé ìyàwó ń lọ́ba jáde láyé ọkọ rẹ̀ náà láǹfààní láti wẹ̀ fún. bákan náà al-mutallaqa ar-raj'iyya obìnrin tó ṣe wípé ọkọ rẹ̀ ó ti kú ṣùgbọ́n obìnrin ọkọ rẹ̀ kọ̀ ní kíkọ̀ tó ṣe pé ó láǹfààní láti gbà á padà irú obìnrin báyìí náà òun náà láǹfààní láti wí ọkọ rẹ̀ bó tilẹ̀ pé ọ̀rọ̀ méjì làwọn àáfàá sọ lórí abala wọn. talẹ̀ntọ́ wa jùlọ láti wẹ̀ fókù kú ẹ̀ńtọ́ lẹ́tọ́ jùlọ òní wàsíyù rẹ̀ kókò tó jáde wáyé tó wá sí pé sọ pé tọ̀ tí n bá kú o tí n bá jáde láyọ̀ alẹ́ ní ọ̀yà kọ́ pẹ́ o alẹ́ ní ọ̀pẹ́ kọ́ yá o lágbájá báyìí òní mo fẹ́ kó kọ́ wẹ̀ mí lágbájá báyìí ni mo fẹ́ kó kírun sí la kó kírun sí mi lára irú ẹni bá ń lọ lẹ́tọ̀ jùlọ láti wẹ̀ fẹ́kù pẹ̀lú májẹ̀mú o májẹ̀mú yẹn ni pé òun láti jẹun tó ṣe pé ó nípa bó o ṣe wẹ̀ fókù tó bá ti lẹ́kọ̀ọ́ rẹ̀ ó òun lọ lẹ́tọ̀ sí ju gbogbo èèyàn lọ ọkùnrin yọ wẹ̀ fọkùnrin obìnrin yọ wẹ̀ fọbìnrin ẹ lè pé mo sáà ń pariwo àárín o torí pé àwọn àdúgbò kan bẹ tó ṣe wípé gbogbo òkú tó bá ti kú pátá ìmáàmù ọbẹ̀ <laughs> òní máa wẹ̀ fókù yálà ọkùnrin ni àbóbìnrin àìmọ̀kan ló fi ń ṣe tó ń ṣe kọ̀ lẹ́tọ̀ òkú tó ń wẹ̀ fún ọjọ́ bíi alábàtàn rẹ ọjọ́ kan náà àwọn ẹlẹ́bí rẹ ọjọ́ kan náà àwọn tó ṣe pé ẹ lè jọrí òwò ara yín bákan náà ẹni tí ó tún wá wẹ̀ fókù wọn láti jẹ́ ẹni tó ṣe wípé ẹnu rẹ̀ bò yẹn náà tó ṣe pé ah, lágbájá hmm, àfikáfi ẹnu ká ah, gbogbo ojú ẹ̀ dúdú ni kò sí ìmọ̀lẹ̀ kankan lójú rẹ̀ ah, ẹbẹ́ mi mọ̀ wẹ̀ àsótì ẹ̀sùn pa ipá rẹ̀ gbẹ̀ngbẹ̀ báyìí lórí irú ẹni báwọn kò gbọdọ̀ wẹ̀ fókù mùsùlùmí ẹ̀ ń bá mọ́nu kódà ànábì sọ pé ẹni tó bá wẹ̀ fún mùsùlùmí tó wá rí àléébù kan lára rẹ̀ tó wá pamọ́ tí ò sọ síta tẹ́dọ̀ ọlọ́run kankan tí ò gbọ́ Igba ogójì lọ́wọ́n bá subhanahu wa ta'ala ní òwe forí jìn onítọ̀ ìgbà ogójì lọ́wọ́n bá òwe forí ẹ̀ṣẹ̀ jìn onítọ̀ kódà àwọn àfáàjẹ́ àmà pé kódà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gan ọlọ́run ó tún forí rẹ̀ yóò tún fi jìn níta ń ni wípé ó pọn dandan láti wẹ̀ fún mùsùlùmí tó bá jáde láyé ẹni tó wá lẹ́tọ̀ọ́ láti wẹ̀ fókun jùlọ ìní wàsíyù rẹ̀ tàbí wàsíyá fóbìnrin wàsíyù ìlẹ́ni tó kù sọ pé tọ̀tí bá jáde láyé ẹni báyìí ni kó wẹ̀ mí tàbí wàsíyà kóbìnrin ó tó jáde láyé onítọ̀ lágbájá báyìí òní kọ́ wẹ̀mí tọ́yì túkù bá wá jáde láyé tí ọ̀sọ́ pẹ́ni báyìí ní kọ́ wẹ̀mí ńkọ́ àjẹpẹ́ nírò sẹ́sẹ́ bá ń tọ́ ẹ pé obìnrin bá ní ọkọ tọkọ rẹ̀ ń bẹ láyé ọkọ rẹ̀ ó láǹfààní láti wẹ̀ fún bẹ́ẹ̀ náà lobìnrin ó láti wẹ̀ fọkọ tóbìnrin bá jáde láyé tí ọ̀sọ́ pẹ́ni báyìí ní wẹ̀ fún mi ìyá rẹ̀ láǹfààní láti wẹ̀ fún pẹ̀lú májèmí kó jẹ́ pé bẹ́ẹ̀ náà ni bàbá ó lè wẹ̀ fún ọmọ rẹ̀ tó jáde láyé ọmọ náà lè wẹ̀ bàbá rẹ̀ tó jáde láyé ṣùgbọ́n o bàbá wa wẹ̀ òkú mùsùlùmí o èèyàn gbọ́dọ̀ wẹ̀ ìhòhò rẹ̀ bó ṣe lè wù kó ṣe ma á da aṣọ á dabo bi àárín ara rẹ̀ báyìí láti bi ìdodo tí èdè bi eékún rẹ̀ méjèèjì á daṣọ bò gbogbo àwẹ̀ ni á tàbà fún ni á ṣègbà ni á ṣàwò ni láti bi abẹ́hùn náà ni ò gbọ́dọ̀ yọjú wò torí pé àwòrán mùsùlùmí ìhòhò rẹ̀ bí ṣe ń bẹ nígbà tí ń bẹ láyé tó ọ̀gbọ́dọ̀ wò ó bẹ́ẹ̀ náà nígbà tó jáde láyé tán ọ̀gbọ́dọ̀ bójú wò. ṣùgbọ́n tó wá ṣe ń láàánú ni pé àsìkò tá a tiẹ̀ wá wà yìí owó nǹkan tá a tiẹ̀ wá ń dàrú kò tiẹ̀ wá yé ni má. òkú òkú ní ìsìn fídíò ni wọ́n máa gbé káàkiri kódà níbi tí wọ́n ti ń wẹ̀ fóòkù wọ́n tún fídíò rẹ̀ wọ́n fẹ́ mọ wo bàbá rẹ̀ ń wò níbi tí wọ́n ti ń fasọ́ sí la wọ́n tún máa fídíò rẹ̀ ìgbà tí wọ́n ń sin wọ́n fídíò rẹ̀ ìgbà tí wọ́n ń kírun sí làwọn ò tún fídíò rẹ̀ ìgbà tí wọ́n ń sin wọ́n ò tún fídíò rẹ̀ ẹjẹ́ abẹ́rù ọlọ́run bá ṣé nǹkan àdùnnú lélẹ́yìn ni àbí nǹkan àbànújẹ́ níjẹ́ tẹ́ bá wá péjọ tẹ́ bá ń wò ṣé ẹ mọ̀ wá rẹ́rìn ni àbẹ́ mọ̀ wá bànújẹ́ ẹ dákun ẹjẹ́ abẹ́rù ọlọ́run bá àwọn nǹkan kí nǹkan tí ò sí inú ẹ̀sìn yá àmọ́ tí ń tì í bọ́ ọmọ ń ìkíní tàbá wọ òkú mọ́ra tá a fẹ́ wẹ̀ fún aṣọ gbàgẹ̀rẹ̀ tí ń bẹ láàrẹ̀ tí á dàbò ńgbà tó kù àjọ wà ń bẹ aṣọ àwọn àdọ́gbọ́n yìí tí ó fi bo àti bi ìdodo rẹ̀ tí ẹ débi eékún rẹ̀ méjèèjì àṣàlùwàlà fún kó tó di pa àṣàlùwàlà àtàbà kó tó di pa àdèbí eléyìí náà àrà sí òkun lórí sókè báyìí gbígbà pọ̀ jókòó yóò fẹ́ jókòó àrà fọ́ gbé lórí sókè báyìí àwa gbé wa àgbélé nínú báyìí àmọ́ wá wọ ọwọ́ ọ̀hún lọ sísàlẹ̀ àmọ́ bá fi fún inú rẹ̀ díẹ̀díẹ̀ kó lè jẹ́ pé ntọ́ bá sẹ́kù tó fẹ́ jáde lómi ara níwájú ni àbí lẹ́yìn yóò lè jáde tábà sí lẹ́yìn tán tí nǹkan jáde àbí ó jáde ntọ́ wá kù ní wípé a wà kọ́kọ́ tábà fún tábà tábà fún a fi aṣọ a fi sí ọwọ́ wa sọ aṣọ tábà fi sí ọwọ́ ọ̀hún a wà na ọwọ́ ọ̀hún síbẹ̀ ni ọ̀dà àpọ̀ tábà lórí nǹkan ẹni tí ó bá ní da omi sí àwọn máa fọ́ wẹ̀ ẹyin yẹn yóò máa da omi sí i tába ṣe báyẹn tán àtàbà nù tába wá tábà tán á wà fẹ̀yìn ẹ̀ lílẹ̀ padà tába fẹ̀yìn ẹ̀ lílẹ̀ ọsọ tá a fi sọ́wọ́ á pààrọ̀ rẹ̀ á wà afasọ míì á fi sọ́wọ́ á wà sí àlùwàlá fún bóòlù àìsàn àlùwàlá fún ọwọ́ rẹ̀ méjèèjì á dìpọ̀ báyìí á bá fi omi á fi gbọ́ ọwọ́ rẹ̀ méjèèjì lẹ́yìn tába ṣe lẹ́yìn tán á yọ ẹnu á fi mú bóòlù á sì yọnu bóòlù á fi mú tába ń wẹ̀ fóòkù á gbọ́dọ̀ bómi sí lẹ́nu bákan náà a gbọ́dọ̀ fi omi sí nímú tọ́ọ̀bẹ́ ilé fomi sí lẹ́nu kò sí ní tí ó kọ̀ǹtró omi mọ́ yóò tún kó nǹkan míì yóò tún kó jáde ní tó rí bẹ́ẹ̀ a kàrà fi àìkísà tá a fi sọ́ tá a fi ń wẹ̀hùn á jẹ́ kó omi orin gbede níbẹ̀ á wà fi bá a nu gbogbo ẹnu rẹ̀ báyìí lọ́sọ̀tún lọ́sọ̀sì bẹ́ẹ̀ náà ni mú náà bá a ṣe náà nù ojú rẹ̀ á wẹ̀ bá a ṣe máa ń ṣe àlùwàlà gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà láì ṣe yàtọ̀ tí mẹ́ńbẹ̀ ni wípé àwa là ń bá a ṣe òun kì í ṣe mọ́ Allahu Akbar ẹnì kọ̀ọ̀kan náà yóò àjẹ́ arántí ọjọ́ tí wọ́n máa wẹ̀ fún wa tá à ní lè sọ pé ààbò ló sì jẹ́ ẹ̀ ń wẹ̀ fún mi ni tá lè jẹun pátá ẹ jẹ́ ọjọ́ yìí kẹ́nì kọ̀ọ̀kan náà ká múra síṣẹ́ rẹ̀ ká múra síjọsìn fọlọ́wọ́n ba kó ń di ẹbọ kó ń di oògùn bẹ̀rù ọlọ́wọ́n ba kó ń di nifak ojú èjì ojú èjì àgàbàgebè kó ń bẹ̀ bẹ̀rù ọlọ́wọ́n ba subhanahu wa ta'ala rántí ọjọ́ tíṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ gbogbo wa pátápátá ńlá kú ó gbogbo gbogbo àlèmá lomi kìí ṣe gbogbo ẹ̀dá ni ó bímọ kìí ṣe gbogbo ẹ̀dá ni ó rè lú èbò kìí ṣe gbogbo ẹ̀dá ni ó gbé àríwé ẹ̀rí ṣùgbọ́n ikú gbogbo apátápátá ńlá kù ẹni tó lówó yóò kù ẹni tí ò lówó ọba aráàlú olórí ààrẹ gómìnà gbogbo apátápátá ńlá jẹgbẹ́ ọlọ́run kí ni táwọn wá ń pèsè lẹ̀ di ọjọ́ yìí ní táwọn gbìyànjú láti sọ ni wípé a ṣe àlùwàlà fókù irú àlọ́ táwa máa máa ń ṣe tá a bá fẹ́ ṣe àlọ́lá náà láàṣẹ fókù àti wẹ́wọ́ rẹ̀ méjèèjì àti bá yọ ẹnu àní bomi sí àkàrà nu níbẹ̀ náà ni mú àwọ̀ àwẹ̀ ojú méjèèjì àwẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bá ṣe máa ń wẹ ojú apá rẹ̀ náà àwẹ̀ láti bi orí èékánná báyìí tí ẹ débi ìgbìnwọ́ á bá fi omi á fi wẹ̀ apá ọ̀tún á ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta apá á wà bá fi ọwọ́ nu etí rẹ̀ méjèèjì àtàǹpàkò wa yóò wà ní òde etí ìka àfábẹ̀là wa òun máa nu inú etí bá a ṣe máa ń ṣe tá a bá ń ṣàlùwàlá náà ni lẹ́yìn náà á wà fọ ẹsẹ̀ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta débi kókósẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì débi kókósẹ̀ á ṣe bá ń lẹ́ẹ̀mẹ́ta tá a ṣe bá ń tán àti parí àlùwàlá náà ó wá kú wẹ̀ ìwẹ̀ rẹ̀ táwa wẹ̀ láti ibi orí ibẹ̀ láti bẹ̀rẹ̀ á orí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta á jẹ́ kó mi kọ́ wọ ìsàlẹ̀sàlẹ̀ orí rẹ̀ tó bá sì pé obìnrin ńlá bá fẹ́ wẹ̀ irun orí rẹ̀ á bá tuntun ayé pọ́ bá dirun sórí lẹ́yìn tá a bá tu tán tá a bá wẹ̀ tán irun á wà bá dì í ní mẹ́ta ẹyọ kan lápá ọ̀tún ẹyọ kan lápá òsì ẹyọ kan níbi ìpàkọ́ a wà dá méjì á dà lọ síbi mẹ́tẹ̀ẹ̀ta á dà lọ síbi ọrùn rẹ̀ nígbà tá a bá ṣe eléyàn tán tá a bá wí orí tán lẹ́ẹ̀mẹ́ta ntọ́ wa kù ní wípé apá ọ̀tún rẹ̀ àwẹ̀ náà débi orí èékánná láti bí èjìká báyìí àkó débi orí èékánná àwẹ̀ apá ọ̀tún báwọn ìhà ọ̀tún àwẹ̀ báwọn bẹ́ẹ̀ náà láṣẹ níbi apá òsì náà iwájú àti ẹ̀yìn òsì àrò àṣeyìn rẹ̀ á òkè báyìí tá a fi láǹfààní láti bá wẹ ibi ẹ̀yìn rẹ̀ apá ọ̀tún láwọ̀kọ́ wẹ̀ kó tó di pa àwẹ̀ bí òsì náà tábàṣẹ́lẹ̀ yẹn tán ibi tán rẹ̀ á wẹ̀ a lè wẹ̀ délẹ̀ ibi tán òsì náà á wẹ̀ náà délẹ̀ báwọn ọ̀dà pọ̀ kakọ́ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta náà tọ́ba ti à ń wẹ̀ lẹ́ẹ̀kẹ́ni tá à ń wẹ̀ lẹ́ẹ̀kejì kó tó dẹ̀ kẹta ń tọ́ba ti parí ìwé aláwọ̀kọ́ á tún gbọ́wọ́lé níbi ikùn bóyá nǹkan kan bẹ níkùn rẹ̀ tó fẹ́ jáde lọ́wọ́ wájú àbí lọ́wọ́ ẹ̀yìn á tún ra bá fẹ́ wọ́ á fi bá fún ikùn rẹ̀ báyìí pẹ̀lú ẹ̀lẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ńlá fi ṣe o tí nǹkan kan bá jáde á wẹ̀ lẹ́ẹ̀kejì so òdiwọ̀n tí yóò bá fi mọ́ òun náà ni a fẹ́ kí ká fi wẹ̀ ẹ́ níbo la ti rí ẹ̀rí eléyìí òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam anábì ń sọ pé la tughsiluhum fa inna kulla jurhin aw kulla dammin yafuhu miskan yawm al-qiyama ọwọ́ ń tà ní òun náà lẹ́nu tó ṣe wípé ó kúkú ṣẹ̀yìn dé irú ẹni báwọn àní torí pé irú ẹni báwọn bá níbi sọnù hadith ànábì ní ẹ má wulẹ̀ wẹ̀ wọ́n o torí pé gbogbo ọgbẹ́ tí ń bẹ lára rẹ̀ ń pátápátá gbogbo ojú egbò tí wọ́n ti saládà tí wọ́n ti bù lọ́bẹ gbogbo ẹ̀ pátápátá ìní yóò tún máa rùn òórùn ẹ̀jẹ̀ bígbà tí wọ́n sẹ̀ sá lọ́gbẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe rí tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà yẹn ni pé ẹni tó bá kú sójú ìjà ogun sí ogun ìjà tó ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àti kèfèrí eléyìí àníwẹ̀ lára àwọn tá àníwẹ̀ eh, ọlọ́run ṣàánú wa o ẹni tó bá ṣe pé ó jóná gúrúgúrú ni ilé jáde láyé táwọn òpè tá a bá ní ká wẹ̀ ẹran ara rẹ̀ yóò máa ṣíbọ́ yóò máa jábọ́ irú ẹni bá náà àgbọ̀dọ̀ wẹ̀ táyà mam ńlá ṣe fún un bẹ́ẹ̀ náà lẹ́ni tó ṣe wípé ọkọ̀ lọ mọ́lẹ̀ ni ọlọ́run ṣàánú wá o mọ̀jà mọ̀jà mọ̀jà rárìn fẹsẹ̀ sí o mọ̀jà rìn níjọ́ tẹ́bi ń pa ọ̀nà o ẹ̀yìn bá ṣe pé ọkọ̀ lọ ni irú ẹni bá náà tabaníkà wẹ̀ ẹran ara rẹ̀ yóò máa jábọ́ irú ẹni bá náà táyà mam ńlá ṣe fún un obìnrin tó kú sí àwùjọ ọkùnrin tó yẹ pé kọ̀sọ́kùnrin kò sóbìnrin kankan bí àfọ nìkan irú obìnrin náà njọ́ tó náà bá jáde láyé a gbọ́dọ̀ wẹ̀ tayammum ńlá ṣe fún kódà ẹni tí ó sì tayammum fún yóò fi aṣọ sọ́wọ́ bẹ́ẹ̀ náà lọkùnrin tó ṣe pé onìkan níbẹ̀ láàrin ìlú obìnrin onìkan náà lọ wá jáde láyé njọ́ tó jáde láyé obìnrin kankan ò gbọ́dọ̀ wẹ̀ tayammum ńlá ṣe fún òun náà yẹn ni pé lára àwọn ojúṣe wa sóko wa tó kú òní wípé àáwẹ̀ fún un kó tó di pé a fà sọ̀tún lára kó tó di pé a sìn nínú hadith òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam nígbà tí ọmọ rẹ̀ kan tí tó di pọ́ jáde láyé anabi wa ń sàlàyé fáwọn obìnrin tí wọ́n wẹ̀ ẹ́ ó ní exilnaha thalathan ẹ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ wẹ̀ lẹ́ẹ̀márùn tàbí iye òǹkà tẹ́ ẹ bá rí i pé ẹ fi wẹ̀ tí yóò fi má sùmọ́tẹ́ bá wá wẹ̀ ẹ bẹ̀rẹ̀ láwọn ààyè tó ga jùlọ àtàwọn ààyè tí fi ń ṣe àlùwàlá ẹ sì máa jẹ́ kọ́tún kó síwájú òsì ilé ìjọrọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam yẹn ni wípé lára ojúṣe wa ni pé ẹ ń bá jẹ́ mùsùlùmí àáwẹ̀ fún ẹni tí àáwẹ̀ fún yìí ọkùnrin ni obìnrin ni ọ̀ràn yẹn ni dandan ni kárí wípé àwẹ̀ fún onítàn ọkùnrin ó lè wẹ̀ fún ìyàwó rẹ̀ ìyàwó òun náà lè wẹ̀ fún ọkọ rẹ̀ yẹn tọkọ rẹ̀ bá jáde láyé ó lè wẹ̀ ọkọ rẹ̀ ọkọ náà lè wẹ̀ ìyàwó kílẹ̀ rí léyìí ó lè pa àti wí síwájú. òjíṣẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam anábì sọ fún màmá Aisha pé laumiti lagosal tókè wakafan tókè wọ́n bá kú sáájú mi ń sì wẹ̀ ọ́ ń sì fasọ sí ọ lára kí á ní tọ́wá burú mbẹ́ àdìfì yìí afa Ibn Majah ńlọgbà wa àtàfà wa Ahmad nínú musnad àtàfàwà nàṣàáyé ṣùgbọ́n náà àwọn tí wọ́n gba hadith ń wá àwọn kan tí mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ wọn tí ọ̀gbà mọ̀ṣẹ̀ ọ̀mẹ́mbẹ́ o. àti pé sẹ́yídà Fatima radiyallahu anha nígbà tó jáde láyé Imam Ali tó jẹ́ àlééfà ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ ọkọ rẹ̀ ọwọ́ ẹ̀ fún nígbà tó jáde láyé so àtàwọn ẹ̀rí mi ló ń tọ́ka sí wípé ọkùnrin ó lè wẹ̀ fọ́bìnrin bẹ́ẹ̀ náà lóbìnrin òun náà lè wẹ̀ fún ọkọ rẹ̀ bákan náà obìnrin ó lè wẹ ọmọ rẹ̀ ọkùnrin tó kú tí ò tí ì pé ọmọ ọdún méje tó bá ti lè ju ọmọ ọdún méje lọ ọkùnrin ni ó wẹ̀ fọkùnrin obìnrin ò ní ó fún obìnrin eléyìí jẹ́ ṣókí nípa bá a ṣe wẹ̀ fún òkú ọ̀ràn yẹn lẹ́ẹ̀kejì tó pọn dandan láti ṣe fún òkú wa lẹ́yìn tó bá jáde láyé tán wòjúbù tẹkfíìnì dandan oníkáyà rí i pé a pààrọ̀ aṣọ tí ń rẹ̀ á fi aṣọ sí ní ara yẹnni pé ó jẹ́ ọ̀ranyàn láti pààrọ̀ aṣọ tí ń bẹ lára mùsùlùmí lẹ́yìn tá a bá wẹ̀ tán á fi aṣọ tó dáa á fi pọ́n lára ọ̀dà pọ̀ káṣọ tí a fi wẹ̀ tá a fi bo mùsùlùmí kó jẹ́ aṣọ tó ṣe pé aṣọ funfun ni bàbá láǹfààní aṣọ tuntun ó ṣe déédé bá a rí aṣọ tuntun tó jẹ́ funfun bó ṣe ti ń bẹ náà kò sí ní tó burú láti lò ó láti lè máa fi pọ́n òkú wa tó jẹ́ mùsùlùmí òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé ilbasu min thiyabikumul bayada ànábì ní ẹ máa wọ aṣọ yín èyí tó bá jẹ́ funfun náà wọ aṣọ ànábì ní ẹ máa wọ ọ́ fa innaha min khayri thiyabikum torí pé aṣọ tó funfun nínú àwọn aṣọ èyí tó lóore jùlọ nínú àwọn aṣọ yín ńlọ́wọ́ o wà kẹ́fìnà fìyà mọ̀ọ́tàkùn okùn yín tó kú kàfìnà káfínù fíyà mọ̀tàkùn ẹ̀rí pé aṣọ funfun yìí òun náà lè fi ṣe káfàní rẹ̀ ńlẹ̀ fi sí òkú ní ara. bákan náà ó dára púpọ̀ òkú tí a fẹ́ fi aṣọ sí lára káwọ aṣọ gbàgìlà gbàgìlà bíi mẹ́ta èyí tá a tẹ̀ sílẹ̀ tá a fi bo òkú run èyí tó bá fẹ̀ jù níbẹ̀ òní yóò wà nísàlẹ̀ èyí tó bá tó fẹ̀ sí kejì yóò wà lókè èyí tó bá tó fẹ̀ sí kejì sí kẹta òní ọ wà ní òkè pátápátá níbi tí a fi ìdí òkú yẹn tá a gbélé lórí wọ́n fẹ́ ká fi aṣọ pélébé kan ká fi síbẹ̀ òní ọmọ wà gẹ́gẹ́ bíi bàǹtẹ́ bíi ọ̀ndàwíà tá a fi fún òkú ibẹ̀ ní àgbé ìdí rẹ̀ lágbélé lórí so irú aṣọ pélébé ń ọ dàá pọ̀ ká fi lọ́fíńdà ká fi sí i kájí kó dùn dáadáa a wá gbé òkú lẹ́yìn tá a ti wẹ̀ á gbé wá síbẹ̀ si aṣọ aláwọ̀kọ́ àfiwé àjẹkọ́ yọọ́lẹ̀ níbi orí aṣọ ẹlẹ́ẹ̀kejì náà àfiwé yọ́ọ́yọ́lẹ̀ níbi orí bákan náà yọ́ọ́yọ́lẹ̀ níbi ọwọ́ ọ̀sàlẹ̀ náà bẹ́ẹ̀ náà ni aṣọ ẹlẹ́ẹ̀kẹta a wà á mú okùn a fi wí okùn látòkè tè délẹ̀ ọ̀dà pọ̀ kò ní kókó mẹ́fà sí méje tábà á mọ bá a sì ta kókó pẹ̀lú okùn ẹyọ kan a jẹ́ wípé okùn mẹ́fà okùn méje mẹ́fà tàbí méje á nà lẹ̀ èyí tá a fi so bí ẹsẹ̀ èyí tá a fi so so àṣà nílẹ̀ tí ó jẹ́ méje àwọn àfikọ̀ kan á fi so iṣẹ́ tó kún fẹ́ ṣe ni wípé kó lè bá a rọrùn fún wa tá a bá fẹ́ lọ gbé òkú yẹn lọ sínú sàárì àbá fẹ́ lọ kírun sí la kó lè bá a gbé pẹ̀lú ẹ̀rí pé bàbá ti ń gbé sínú sàárì tán òun náà láti bẹ̀rẹ̀ sí ní máa rẹ́ okùn èyí tá ní ara wọ́n táyé pé òkú tó kù yẹn ó bá jẹ́ ní tó ṣe pé ó ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ ni àbí ó múra ìní ń ṣe lọ́wọ́ irú ẹni báwọn aṣọ tí fi ń ṣe ájì àti òmùra wọn iná ni aṣọ èyí tá a fi sín a gbọ́dọ̀ dá nǹkan kan bò ó lórí a gbọ́dọ̀ dá nǹkan kan bò ẹni tí bá ń ṣe ájì àbí òmùra a gbọ́dọ̀ dá nǹkan kan bò lórí nígbà yíyá níbi sallallahu alaihi ìkànnì àwọn sàbẹ ó ń ṣe ájì lọ́wọ́ ẹṣin tó gùn ẹṣin bá gbé ṣubú ṣubú tí ó ṣubú lọ́rùn rẹ̀ ńlọ́ba kan ó sá bẹ̀ ọ́ bọ́ sí àlùkìyàmà anábì sọ fáwọn sàbẹ wípé ẹ fi omi sídìrì ẹ fomi àti sídìrì ẹ fi wẹ̀ lára ẹ fi ẹ fi wẹ̀ lára ṣùgbọ́n orí rẹ̀ ẹ má daṣọ bò ó torí pé tọ́ba díjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà wọ́n ó gbé dìde lẹ́yìn tí wọ́n máa ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik yóò rò pé maka ló ń tún wà tó ń ti ń ṣiṣẹ́ hajj ni ẹni tí bá ń ṣe hajj lọ́wọ́ kò gbọ́dọ̀ dé fìlà kò gbọ́dọ̀ wé láwàní kò gbọ́dọ̀ fi nǹkan kan sórí so bẹ́ẹ̀ náà lẹ́yìn tí bá ń ṣe hajj lọ́wọ́ tó bá jáde láyé irú ẹni báwọn àgbọ̀lọ̀ dá nǹkan kan bò ó lórí torí pé bí wọ́n sì gbé dìde nu lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà lẹ́yìn tí ó máa ṣe labbaik Allahumma labbaik. aṣọ tó pọn dandan jùlọ láti fún òkú ònlá sọ ẹyọ kan ṣùgbọ́n ètò dáa jù oní mẹ́ta bá a ṣe ṣe àlàyé síwájú tó bá ṣe pé obìnrin la bá fẹ́ fi aṣọ sí lára aṣọ ẹyọ kan ńláṣọ tó pọn dandan láti fi sí obìnrin lára ṣùgbọ́n tí ìgbàláyè bá ń bẹ aṣọ márùn-ún ńláṣọ tiẹ̀ ìborùn skáàfù tí ó wè bákan náà ẹ̀wù tí ó wọ̀ àti bàǹtẹ́ àti aṣọ gbògàlà gbògàlà méjì léyìí tí a fi bo obìnrin náà tó lè jẹ́ àlàyé ń pa aṣọ tí a fi sí òkú tá a fi sí lára aṣọ yọka ńlọ́jọ́ ọ̀ràn yẹn o torí pé kan náà sàbẹ ìyẹn Mus'ab ọmọ Umair nígbà tó jáde láyé aṣọ yọka oníbẹ lọ́rùn rẹ̀ aṣọ tí ń bẹ lára rẹ̀ yìí tí wọ́n bá dáàbò lára látòrí ẹsẹ̀ rẹ̀ ọ̀yọ́ lẹ̀ tí wọ́n bá dàbò lára láti bí ẹsẹ̀ orí rẹ̀ ọ̀yọ́ lẹ̀ anábì ni ẹ dàbò látòrí ẹsẹ̀ rẹ̀ ẹ wá ṣe ewé idikir anábì ni kí wọ́n ṣẹ̀bù ní ẹsẹ̀ so ibẹ̀ yẹn làwọn afá àti amò wípé èyí tó pọn dandan jù fún òkú tó bá kú lásọ òun náà ní jẹ́ wípé aṣọ ẹyọ kan léè tí ó bo gbogbo ara rẹ̀ látòkè tí ì délẹ̀ èèwọ̀ wá ni o a gbọ́dọ̀ fi aṣọ àríyìírí a gbọ́dọ̀ fi ṣe káfàní fún obìnrin o nínú hadith òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé látúgàlù bìlìkáfà ni fàyínàwó yóò sílàbù sẹ̀ríàn aṣọ aláàrí aṣọ tó ṣe wípé owó ẹ̀ wọ́n pọ̀ ni òkú tá a sì bò mọ́lẹ̀ tá a fi aṣọ tá a fi yí ẹ́ níjò lásán níjò ní ìbàjẹ́ bíbà pé èèyàn nánà apà téèyàn ra owó láre bẹ́ẹ̀ ni eléyìí ni ó ṣe rí wàkọ́lá abubakar radiyallahu anhu innal hayya awla bil jadidi minal mayyit ìdí ní ti Abubakar kọ́lọ́n kó bá níyọ́nù sí àlééfà àkọ́kọ́ lẹ́yìn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹni tí ń sẹ̀mí lọ́wọ́ ńlọ lẹ́tọ̀ sí aṣọ tuntun láti wọ̀ ju òkú tó ti kú lọ bó ló ṣe jẹ́ torí pé innama huwa lil muhla ẹni pé à igbó ní aṣọ wọn ó lò tí è bàjẹ́ ńgbọ̀ bá yá ara wọn máa sunmi ńgbọ̀ bá yá àwọn akán yóò máa jẹ́ bí ṣe ń jẹ aṣọ bẹ́ẹ̀ náà ni wọ́n máa jẹ ara sòtọ́ bá rí bẹ́ẹ̀ èyí tó dáa jù tálágbára bá ń bẹ aṣọ tuntun tí ò bá sí aṣọ tuntun ètò dájú ni ká lo aṣọ yìí tí ọmọ ká fi sókù lára àkíyèsí lára aṣọ tí à ń fi sí òkú lára àwọn aṣọ bí aṣọ ṣáínà yẹn kò dáa tó láti máa fi wí òkú látàrí pé aṣọ tó ṣe pé ó ń transparent ni àwọn aṣọ tó ki tí ò ní fi òwò ara èèyàn tí ò ní fi lẹ̀ ńlọ dára púpọ̀ láti fi sin òkú wa tí ó kú tó jẹ́ mùsùlùmí abiola ọba subhanahu wa ta'ala gbogbo àwọn òkú wa tí wọ́n ti ju awà sílẹ̀ kọ́lọ́n ọba kó bá ní kẹ́ wọn kọ́lọ́n kó bá ní foríjì wọn sàárè wọn ọlọ́run má jẹ́ òṣókùnkùn sàárè wọn ọlọ́run má jẹ́ òṣókùnkùn báni là wọn níbi fìtínà náà sáré báni là wọn nínú ìyà náà sáré báni là wọn nínú òfin pinpin náà sáré ṣé wọn lọ́kàn lára wọn tí wọ́n máa pariwo pé ya Rabbi akimi sáà òkú tínú sáré bá dáa fún ìní ọmọ sàdúrà pé ọlọ́run pa ayé rẹ ọlọ́run já yọ parẹ́